ọ̀mọ̀wé ló ń wọ suit àwọn aláfẹ́ ló ń wọ jean microphone ṣáà ní tòṣèré àyàn gangan òun ló ní ìlú gèlè ṣáà ní gbogbo ẹ̀yin gbẹ̀gbọ̀ <laughs> Orísun ló ní àṣà ẹjọ́ ni ti tèmi Àyìnkẹ́ ẹjọ́ tó ṣe kí ni tó make sense ẹjọ́ tó yáyì ẹjọ́ tó dowó tó ń dọ́là ẹ̀yin náà dẹ̀ ti mọ̀ pé lórí ẹjọ́ mi àti bá ti ń rò inú yín máa ń dùn ayọ̀ yín máa ń kún ẹjọ́ tó da òkè ẹjọ́ tó ṣe kí ni ẹjọ́ tó dúró re bẹ́ẹ̀ ni náà ni mo dẹ̀ tún ti wá gbédé mo ti gbẹ́jọ́ mi dé lórí ètò àkìyìn óyá mo kí yín o ẹ ẹ mo kí yín o mo kí gbogbo ayé olólùfẹ́ mi pátápátá mo kí yín lọ́kùnrin mo kí yín lóbìnrin mo kí yín mo kí yín lágbà mo kí onílé mo kálejò káàbọ̀ sí orí ètò àkìyìn ókè ṣàlàfíà lẹ́wà torí pé níbí báyìí àlàáfíà náà ni èmi náà wà o adẹ̀kú gbogbo pọ̀pọ̀ ṣìṣìn ọdún báwo lẹ ṣe ṣọdún sí báwo lẹ ṣe ṣe new year ṣó ń dùn ṣó ń ró lágbára Ọlọ́run á máa dùn á máa ró lọ́dẹ̀dẹ̀ wa tire náà ni láṣẹ Èdùmàrè padà ṣe tí wọ́n ń palẹ̀ mọ́ láti máa ṣe kí ni láti máa padà sí gbogbo bí tá a ti ń ṣiṣẹ́ àbí ṣáṣe fẹ́ mọ ṣọ́lìdè lọ <laughs> ṣáṣe fẹ́ mọ ṣọ́lìdè lẹ wá ẹwà ẹwà ẹwà lé o ọlùdé ti ṣe kí ni ọlùdé ti kẹsẹ̀ ńlẹ̀ náà nìyẹn ẹ má jẹ́ ká gbàgbé láti máa tẹpá mọ́ṣọ́ àtọ́rí pé ìdíṣẹ́ ni báyìí òun náà ni àti mọ̀ni lọ́lẹ̀ mo tún kí yín lẹ́kọ̀ọ́ sí wípé a kú ọdún a kú ìyèdún akẹ́kọ̀ọ́jẹ́ lórúkọ tèmi ọmọ bíbí ni wonderful Dayọ̀ Kujore a sọ̀rọ̀ fetefete small but mighty codable loaded tẹ́ bá sọ wípé irin ọmọ tó ń gbénu amóhùnmáwòrán fọhùn èmi náà ni màá máa jẹ ẹyin bẹ́ẹ̀ ni ètò akínyìn ẹ ti mọ bí mo ṣe máa ń ṣe fún yín ẹ àyípadà okay <laughs> àwọn èèyàn máa sọ oh new year new me ọmọ gbàgbé new year old me bí mo ṣe rí yìí náà ni mo ti da ẹwọ ẹ fi mí lẹ̀ báyìí bí mo ṣe ń ṣe kọlọ máa mi fàlùbáríkà sí gbogbo nǹkan tá à ń ṣe new year okay old me torí mo ń ṣe dáadáa mi ò perfect àmọ́ ah, ah, mo nífẹ̀ẹ́ ìwà mi tí mò ń wù yìí mo nífẹ̀ẹ́ bí mo ṣe ń rojọ́ mi mo nífẹ̀ẹ́ ìhùwàsí mi mo nífẹ̀ẹ́ ìṣesí mi ìwọ tí mi ò bá wá da ìwọ ló lè máa ṣe new year ni mi okay mo dẹ̀ tún wá pẹ̀lú ọpọlọ mi well àwọn nǹkan nǹkan wọ́n ṣáà máa chain. tàbí máa ṣe kí tàbí máa yọ̀wẹ̀ tàbí máa yọ̀wẹ̀ sí left and right tàbí máa yí sí up and down àmọ́ ẹ má ẹ má fọ̀ ẹ má fọ̀ <laughs> new year old mi ni mo kí yín lẹ́ẹ̀kan sí gbogbo olólùfẹ́ mi ní ẹ̀dẹ̀ tí mo ti máa ṣe fún yín lórí ètò akínyín tips wà lọ́lọ́kan òjọ̀kan request yapa shout out yapa ìwọ tó o bá wá wà lé tó o tí ì fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ gbogbo àwọn olólùfẹ́ tó o nífẹ̀ẹ́ sí nínú ọdún tuntun tètè tara ṣàṣà lọ ṣe kí ni lọ sí gbogbo orí social media platform wa pátápátápátá lórí twitter at orisun tv lórí ig at orisun tv lórí facebook orisun tv náà ni lọ kí àwọn èèyàn kí wọ́n pé wọ́n kú ọdún tuntun gbàdúrà fún wọn kí gbogbo àwọn olólùfẹ́ àwọn tó ti rí lọ́jọ́ ti pẹ́ má dẹ̀ gbàgbé láti máa fi orúkọ ẹ àti ìlú tó wà má gbàgbé láti máa fi sí gbogbo olólùfẹ́ mi lé ètò akínyìn òun náà ló ti bẹ̀rẹ̀ yóò ti bẹ̀rẹ̀ yóò ti bẹ̀rẹ̀ yóò ti inú mi ń dùn afẹ́fẹ́ ọdún tuntun. <laughs> ó fẹ́ lù mí yéèfà lágbára ọlọ́run nínú ọdún tuntun yìí afẹ́fẹ́ ire afẹ́fẹ́ owó afẹ́fẹ́ ìbùkún afẹ́fẹ́ àlàáfíà òun náà ló máa fẹ́ lu gbogbo wa láṣẹ Èdùmàrè afẹ́fẹ́ tí ò dá afẹ́fẹ́ aburú kò ní fẹ́ lù mí kò dẹ̀ ní fẹ́ lu ìwọ náà ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájọ́ tá a bá máa padà dé ètò akínyìn ó sì tẹ̀síwájú ṣẹ́ wá rí nínú ọdún tuntun tá a wà yìí tẹ bá ń gbọ́ èmi ló kàn òkè lágbára ọlọ́run gbogbo nǹkan rere gbogbo nǹkan tó da tó da ó máa máa kàn wá nínú ọdún ẹ jẹ́ ká lọ́jọ́ sí èmi ló láti ọwọ́ q dot tá a bá máa padà dé ètò akínyìn ó ń tẹ̀síwájú mo kí yín o. tẹ́ ẹ bá ti wá rí obìnrin tó mú mopstick dání tó wá rọ fáńdù mopstick yẹn tó ṣàn fínú lẹ̀ ẹ ti mọ̀ pé dàda ló break heart ẹ̀ dàda ti break dàdá ti bírèkì àti irú obìnrin bẹ́ẹ̀ nítorí báwo ló ṣe máa mú wọn sí ìdánimọ̀ gẹ́gẹ́ bí obìnrin wàá kọ́ máa fi gbolẹ̀ gbogbo dàdá ló bírèkì àti ẹ má bínú sí ẹ ṣáà máa wò ó kẹ́ ẹ máa sọ ọ̀rọ̀ tó máa máa tùnú kẹ́ ẹ máa sọ fún un. ètò kí ó sì ń tẹ̀síwájú èmi lọ́kàn láti ọwọ́ q dot òun lẹ́sẹ̀ gbọ́ ẹ tẹ́ bá gbọ́ ẹgbẹ́ kìíní yìí wá àwa ló kàn kíní yìí kíní wa ni àwa ló kàn kí wá ni kíní yẹn tó jẹ́ ìgbéga ni o àwa ló kọ̀ nínú ọdún tuntun yìí àṣeyọrí ni o èmi ló kọ ìwọ náà sọ tiẹ̀ àpèmọ́rẹ́ni là ń pè tèmi dire má Ma máa wò mí tá a bá wá ń sọ gbogbo financial breakthrough nínú ọdún yìí èmi ló kọ ṣe mọ̀ pé ti sọ fún ẹ last year pé year of financial breakthrough ẹni owó àwò láti <laughs> January to December ó wò pé ooo kí ló ṣẹlẹ̀ kí ló sọ wọ́n máa sọ pé year of success ni o ò rí nǹkan kan sórí nínú ọdún yìí má ṣe iyèméjì má ṣe kí ni má ṣe iyèméjì gbogbo nǹkan tí wọ́n ti sọ ní dáadáa ní dáadáa fún ẹ yẹn ó máa jẹ́ ti tiẹ̀ ó dẹ̀ máa jẹ́ tèmi ṣáà máa lonú kan ṣáà máa ṣe kí ni ṣáà máa lonú kan jẹ́ kí ọwọ́ ẹ kó mọ́ ìwọ tó o bá ti ń ro ìbàjẹ́ sọ́mọlàkejì ẹ mọ̀ wípé àdúrà ò lè gbà kó ń ṣépè má sọ pé àyìnkà dúró sí inú amóhùnmáwòrán Orísun ó dẹ̀ ń sọ orúkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò kí ń ṣépè ìwọ tó bá jẹ́ wípé inú ẹ máa ń dùn sí nǹkan rere ṣé gbogbo nǹkan rere tí wọ́n bá ti pè mọ́ yẹn ó máa rí fún ẹ tẹbí tará àti gbogbo àwọn tí wọ́n fẹ́ fúre ni sórí lọ́dún yìí má stress ara ẹ rárá rárá rárá má jẹ́ kí ni má lọ máa stress ara ẹ jù ọlọ́run máa ṣe fún ẹ òkè nǹkan tó ń mú ẹ̀kọ́ ló jẹ ẹlòmíì àti ẹ̀wò pé kí ti ẹni gan ọdún tuntun ẹ̀ẹ̀mì ìrí chicken jẹ ẹ̀ẹ̀mì ìrí turkey jẹ ẹ̀ẹ̀mì ìrí kíní jọ nítorí ọlọ́run ẹdìyẹ tí ó kù ó máa ṣe kí ni ó sì máa jẹ àgbàdo. ẹ má sọ pé kò lè dá bẹ́ẹ̀ ẹ má ti ẹ̀rọ ra yín pín ẹ má wo pé gbogbo láti ẹyẹn ẹ ti fà á fà á fà á fà á fà ọwọ́ yóò tó ní ìgbàgbọ́ pé ní ọdún tuntun tá a wà yìí ọdún twenty twenty twenty three yìí gbogbo nǹkan tó ń lé òun máa bá mọ́tò tó ń fẹ́ yẹn òun máa gùn ọmọ tó ń wá yẹn òun máa bí ṣé bèjì ló ń fẹ́ ọlọ́run á ṣe ṣé bẹ́ta ni jésù á ṣe ṣé bẹ́rin ni elédùwà á ṣe ṣé bárun ni ọlọ́run máa fọ ilé tuntun ló mú ẹ kó gbé nínú ọdún yìí tẹpamọ́ṣẹ́ pẹ̀lú àdúrà <laughs> tẹpamọ́ iṣẹ́ pẹ̀lú àdúrà ó máa kó sí ilé tuntun ẹlòmíì kẹ̀dẹ̀rẹ̀ ó ti pẹ́ lé onílé bíi wàá tún wò pé inú ọdún yìí torí ọlọ́run ó tún máa sanwó fún landlord ó tún máa sanwó fún landlady sórí bí mo ṣe ń sọ tọ́rọ̀ yẹn dẹ̀ ń bẹ̀ tó wò pé ah, èmi làyìnkẹ́ ń bá wí torí ọlọ́run á wọlá ọjọ́ èní á wọlá ọjọ́ èní á fi dáhùn gbogbo àdúrà ẹ pátápátá pátápátá mo fẹ́ káwọn ọmọ ẹ máa lọ best school ni má wọrí ọlọ́run á ṣe fàdúrà tì má dẹ̀ ṣe ju rẹ̀ lọ gbogbo ẹni tá a bá ti ṣe jura yín lọ last year sí èsì ẹ̀ máa dé o ti o ti náwó yàfùyàfù o ti ná bó ṣe wù ẹ́ òun sọ ọlọ́run á ṣe ọlọ́run á ṣe òòtọ́jú owó. <laughs> ó fowó pamọ́ ò lákòjọ ó kọ̀ ṣáà náwó yẹn bó ṣe ń wá ó ń sọ ọlọ́run aṣọ ọlọ́run má tọ́jú owó gbogbo ẹni tẹ́tí nọ́ọ̀sì yẹn máa wò àwọn ọmọ skul máa tó wọlé skul sí bọ́ọ̀lù ẹni fẹ́ ṣe sí ẹ ṣáà ẹ jọ ẹ má fi owó skul àwọn ọmọ ọlọ́mọ ẹ má fi ṣeré rárá ẹ tiẹ̀ má fi ṣàwàdà ẹ tètè lọ wá táwọn ọmọ yẹn ṣe máa ṣe kí ni wọ́n ṣe máa wọlé skul ìtìjú ni kó máa lé ọmọ èèyàn skul <laughs> ọlọ́run má jẹ́ ká nǹkan bẹ́ẹ̀ lágbára Ọlọ́run lágbára Ọlọ́run gbogbo ẹ̀tọ́ ti ń lé ọmọ yín sùn nínú ọdún ìwọ̀n nílé wọn àmọ́ kò kí ń ṣe nǹkan tó dáa ẹ jọ ní tìtorí tọ Ọlọ́run ẹ tètè má bá mi ṣe kí ni ẹ má bá mi ṣa owó sàn ọmọ yẹn jọ ní kíákíákíákíá kó tó bọ́ sí pé ó yá outside ó dẹ̀ máa máa pe orúkọ yẹn ah nígbà táwa àwọn secondary school wẹ́ à kí n jowó skul náà torí bàbá mi kọ́ lọ́ba àfọ̀rọ̀kẹ́ wọn wọ́n tètè máa ń sanwó skul wa àmọ́ àwọn sáà máa ń tọ̀jẹ́ pé tí bá ti travel lọ fún bóyá iṣẹ́ orin gbé wọn lọ wọn lé àwọn àṣpàṣe ọmọ superstar ó ti yẹn ọgá àkújá iná náà náà ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ kó jókòó àtrọ́sì bàbá wọn bàbá wọn máa ṣe kí ni bàbá wọn máa wá san ìyẹn já sí pé bàbá mi ò ṣe bàbá yẹ̀yẹ̀ lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ wò mí nílé lágbára Ọlọ́run Ọlọ́run ò ní ṣe yín ní bàbá yẹ̀yẹ̀ láṣẹ Èdùmàrè ọdún tuntun yìí ó máa san wá sówó á san wá síre Aso sọ wá sí gbogbo ohun rere pátápátápátá gbogbo aburú náà dún ìkòní jẹ́ tiwa tàwọn ọ̀tá wa òun náà ló máa máa jẹ́ gbogbo olólùfẹ́ mi lé ètò akínyìn ó sì ń tẹ̀síwájú gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ̀ wípé owó tuntun ti jáde àbí bẹ́ẹ̀ kọ́ tips tí mo ní fún yín lẹ́nìí kò pọ̀ rárá torí pé fàájì gàlọ́ ni mo fẹ́ mo fẹ́ ká máa lọ jó ká máa lọ yọ̀ torí pé ọdún tuntun yìí ó ṣe ojú wa ọlọ́run dá mi sí ó dá ìwọ náà sí a rí ọdún tuntun yìí ọ̀pẹ ló fẹ́ di ọdún tuntun tó jẹ́ pé wọn ò ní orí ọ̀fẹ́ àfihàn wọ́n ṣùgbọ́n a fi ń gbé orúkọ elédùwà ga ni tó ṣe rí lẹ́nìí fàájì ga lọ ni àmọ́ ká tó lọ máa kán ságbami gbogbo fàájì yẹn ẹ̀yin náà mọ̀ pé a ti ní owó tuntun yes now owó tuntun tá a ní ìlágbára ọlọ́run àkọ́ni máa fẹ́ ti gbọ́ wípé alówó tuntun àwa náà máa máa ná àní máa fetí gbọ́ pé ọ sọ pé owó tuntun ti jáde ẹ wọ́n ní pé one thousand ti jáde jọ ṣé o ti rówó tuntun tó ti jáde ṣó ti tẹ̀ ẹ́ lọ́wọ́ <laughs> ó ti tẹ̀ mí lọ́wọ́ okay hello <laughs> mo ti mú one thousand owó tuntun yẹn mo ti mú tẹ̀ lágbára ọlọ́run a máa máa rí iná kọ́ máa change owó ní ojoojúmọ́ àdúrà mi ni wípé ká ṣáà máa rówó ná ká máa rówó lò ẹ ká má máa kí náírà kó àtijọ́ nínú ọdún tuntun yìí kò ní jẹ́ tèmi kò dẹ̀ ní jẹ́ gbogbo tẹ̀yìn tó lólùfẹ́ mi owó tuntun tó wá jáde ẹjọ́ ní tìtorí tọlọ ẹ jẹ́ ká máa handle with care hmm? ẹ jẹ́ ká máa ṣe kí ni ẹ jẹ́ ká máa tọ́jú owó tuntun with care tips tí mo ní ni kó tẹ́ ṣówó tuntun nìkan gbogbo owó tá a bá rí àmọ́ wọ́n ti kówó tuntun síta bó pẹ́ bóyá nínú ọdún yìí ní ìsinyìí gbogbo àwọn owó tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ó máa lọ owó tuntun ló máa wá ìwọ tó bá lówó owó tó ti old money lọ́wọ́ tètè kó síta ìwọ tó yẹ pa àwọn ti àwọn ti títẹ̀ ṣe ká má sọ mi wọn lè béèrè five thousand lọ́wọ́ ẹ̀ kó fún wọn owó yẹn máa tó useless kó síta lọ́nà <laughs> lọ́nà fi ṣàánú fáwọn èèyàn kò ní wúlò mọ́ bó pẹ́ bóyá kò ní wúlò láìpẹ́ ìtì ẹni kò ṣe bó pẹ́ bóyá ọmọ tó kó gbogbo owó gbogbo hold money yẹn ọmọ tó kó gbogbo ẹ̀ lọ owó tuntun la máa máa ná ṣé wá rí owó tuntun wa yìí ẹ jẹ́ ká máa mú pẹ̀lú kíni pẹ̀lú kí ẹ̀ ẹlòmíì ò mọ owó tọ́jú ẹ máa dẹ̀ ráwọn ẹlòmíì níta báyìí ọ máa mú owó ọ máa fún owó yẹn pọ̀ níyà money abuse ni ẹ abuse owó yẹn ni kò lè sọ̀rọ̀ àbí kò lẹ́mìí àmọ́ nǹkan tó nǹkan tó eh, valuable eh, thing ni owó so ẹ jẹ́ ká máa tọ́jú ẹ̀ dáadáa ẹ jẹ́ ká máa tọ́jú ẹ̀ dáadáa ẹlòmíì máa rún owó báyìí tó bá máa ṣa gbogbo owó inú àpò ẹ̀ ó kàn máa rún gbogbo ẹ̀ àrùn sí pọ̀s àrùn sí bag àrùn sápò ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká máa rún owó nínú owó òkìdá ẹ lè fi owó ẹ lè gbé ìwé kẹ fi owó sáàrin ẹ straighten ẹ èmi máa ń láì kówó máa fresh <laughs> máa ń láì kówó máa fresh kówó máa dán kówó tuntun bí ò tẹ̀ tuntun gan tí mo ṣe máa tọ́jú ẹ̀yin gan máa wò pé ah ah àyìnkẹ́ ń tọ́jú owó mo láìkí owó mo nífẹ̀ẹ́ owó mi dẹ̀ fẹ́ ká yé owó bàjẹ́ má máa jẹ́ ká yé owó bàjẹ́ lọ tó bá ti ń ba yé owó jẹ́ owó á máa sá fún ẹ ọlọ́run ní jẹ́ kówó sá fún ẹ kówó sá fún mi ẹ máa tọ́jú owó yìí dáadáa ẹ ẹ má máa rún owó àwọn obìnrin tó jẹ pé tá a bá ti mówó báyìí inú àwọ̀tẹ́lẹ̀ wa bra wa ibẹ̀ la máa fi sí kò dáa ẹ má máa fi owó ẹyin gẹ́gẹ́ bí obìnrin ẹ má máa fi owó sínú bra àwọ̀tẹ́lẹ̀ bra wa ẹ má máa jẹ ká máa fi owó sí kó tẹ́ ẹ dá fára wa ẹ máa fi owó sí inú wọ́lẹ̀tì wa ẹ lo elu ẹ lo ẹ lo bag kede straighten àwọn owó yẹn kó kó kó straight ok tó yẹ pé tó bá tẹ̀ fẹ́ fún yàngàn lówó gan wá wò pé òkè à owó gidi rè ẹni yìí ó tọ́jú owó ìdàdà ṣẹ̀dẹ̀ tó wá fẹ́ gbọ́ ìwọ tó bá ká pé òun àbízo wọn máa gbé ẹ o ẹ̀wọ̀n wà o kétété yá mọ bẹ́ ṣe máa máa ṣe owó tuntun wa nínú ọdún yìí àbí inú yóò dùn sówó yẹn jẹ́ kí inú ẹ dùn sí lágbára Ọlọ́run máa lówó o máa rí owó fi ṣọlá o máa rówó fi ṣayé owó tuntun yẹn dẹ̀ máa pọ̀ lọ́wọ́ ẹ lágbára Ọlọ́run owó tuntun ò ní wọ́n lọ́wọ́ ẹ láṣẹ Èdùmàrè ẹ jẹ́ ká máa tọ́jú àwọn ohun yẹn dáadáa ẹ jẹ́ ká máa fi wọ́n sínú pọ́ọ̀sì wa dáadáa ẹ jẹ́ ká máa straighten ẹ̀ ẹ má jẹ́ ká máa squeeze owó ẹ má jẹ́ ká máa abuse ẹ má jẹ́ ká máa run ẹlòmíì ò tiẹ̀ mọ̀ ibi tó bá ti ń run owó á fàyà mọ́ ẹ lọ́wọ́ ah ah ah ah owó la pè é owó olúwa ni ẹ ẹ bá wa ṣe dáadáa ẹ bá wa tọ́jú ẹ ẹ jọ̀ọ́ ní tìtorí tọ́lọ̀ dẹ́nẹ́ yóò bí ẹ máa ṣọ́ àwọn ọmọ yín àwọn ọmọ mi wọn ò mọ pépà lọ máa ń pè é tó bá ti mú owó bẹ́ẹ̀ tó bá ti fi sẹ́nu ọ̀n yá lọ́n tiwọn nìyẹn kò tiẹ̀ dẹ́ má máa jẹ́ kí owó máa wọ ẹnu ó lè fa nǹkan tí ò dá sára ẹ má má jẹ́ kó máa tẹ́ bá dẹ̀ ti mú owó tó bá jẹ́ pé àwọn owó tẹ́ ti bóyá lọ gba changing bí kan ni bóyá èèyàn kan ló fún yín ni bóyá ẹ wọ ọ̀kadà ni ọlọ́kadà ló fún yín ni bóyá ẹ wọ kẹ̀kẹ́ napep ni oníkẹ̀kẹ́ napep ló fi bóyá ẹ wọ ẹ ni ẹ mọ̀ gbogbo àwọn change owó yẹn bẹ́ẹ̀ ṣe ń gbà sọ́wọ́ tẹ́ ẹ bá ti délé ẹ máa fọwọ́ yín ẹlòmíì á ti rẹ̀ mo mọ̀ pé á ti rẹ̀ tó bá máa délé wàá kọ́kọ́ owó yẹn dà síbì kan ọwọ́ yẹn náà ló máa fi ro ẹ̀bà pápápápápá ó ti tọwọ́ bọbẹ̀ ó ti fi ń jẹun tẹ́ bá ti fi ọwọ́ mú owó ẹ jọ̀ọ́ ní tìtorí tọ̀nà ẹ máa fọwọ́ yín pẹ̀lú hand wash ẹ máa fọwọ́ yín dáadáa kẹ̀dẹ̀ máa tọ́jú ọ̀dà gbogbo ẹ̀yin ìyá náà tẹ́ máa ń kówó sínú bàǹtẹ́ ẹ máa rí dájú pé ẹ ń straighten àwọn owó yẹn ẹ kò máa ń run owó yẹn kọ́ wò pé òkè wẹ́ bèbè kíni wa ló wà ẹ kọ́ mu gbogbo ẹ̀ ẹ kọ́ dá gọ̀rọ̀ ẹ kọ́ dá síbẹ̀ ẹ jẹ́ ká máa tọ́jú owó tuntun wa owó tuntun naija wa ẹ jẹ́ ká máa tọ́jú ẹ̀ tẹ́ bá ń tọ́jú owó owó ò ní sá fún yín ṣé tẹ́ wá tún rí lọ́dún tá a wà yìí ẹ jẹ́ ká ní ẹ̀mí tá a ṣe máa máa fowó pamọ́ ẹ má máa fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun nǹkan tó o bá tọ́jú nǹkan tó o bá tọ́jú ló máa mọ̀ pé òkè o ní nǹkan bì kan má kàn máa náwó ṣá ẹlòmíì ò mọ owó ná ìgbà tó o jalè tó ń gbébọn ni <laughs> ẹlòmíì ò mọ owó ná ó ṣáà máa máa náwó yẹn balabalabala bó ṣe ń wá ló ṣe ń na ẹ wá broke ẹ wá sọ pé kinní kan ẹ jẹ́ ká ní ẹ̀mí tá a ṣe máa máa tọ́jú owó one thousand ló ń mèkì léde fi two hundred naira pamọ́ síbì kan ah! ó máa rí tọ́dún bá parí táwọn èèyàn ṣe máa ń fọ́kóló orí <laughs> tọ́jú bá parí táwọn èèyàn ṣe máa ń fọ́kóló wọ́n máa tọ́jẹ̀ ọdún yìí mo máa ṣe é mo ti bẹ̀rẹ̀ mo ti bẹ̀rẹ̀ lọ́dún yìí wọ́n máa tọ́jú owó láti January one mo ti bẹ̀rẹ̀ màá máa fowó yẹn síbi kan tó bá December máa kéré oko mi owó tí mo owó tó tọ́jú ni ó ti di dandan kó o dẹ̀ rí ẹ má jẹ́ kí a máa fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun ẹ má gbàgbé ẹ tọ́jú owó tuntun Nàìjà wa ẹ tọ́jú ẹ̀ dáadáa ẹ jẹ́ ká lọ jó sí orin J1 ọdún yìí àsán wá síre yéwà àsán wá sáyọ̀ wá sí gbogbo nǹkan téèyàn fi láyọ̀ aṣọ síre tàgbà tọmọdé aṣọ sáyọ̀ eh, eh. aṣọ sí gbogbo nǹkan téèyàn fi láyọ̀ ẹ jẹ́ ká lọ ọdún láti ọwọ́ J1 tá máa padà dé ètò Àkíìyín ó sì ń tẹ̀síwájú ẹ kú ìjókòó. if you believe say amen amen amen yeah amen amen amen ọdún yìí a sọ wá síre a sọ wá sáyọ̀ a sọ wá sí gbogbo nǹkan ò téèyàn fi láyọ̀ tó o bá nígbàgbọ́ ṣe àmì àmì àmì <laughs> àmì <laughs> mo ń ṣàmì torí pé mo nígbàgbọ́ pé ọdún yìí ọdún mi ni ọdún yìí ọdún mi ni ìwọ náà sọ tiẹ̀ ọdún yìí ọdún gbéga wa ọdún àṣeyọrí wa lágbára ọdún owó ọdún ayọ̀ àní sunkún gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá tá a nífẹ̀ẹ́ àní pàdánù wọn nínú ọdún yìí gbogbo àwọn tó dẹ̀ ti kú pátápátá kí ọlọ́run ọba kó máa bá wa fi ọ̀run kẹ́ wọn àmín ètò kí ó ṣì ń tẹ̀síwájú gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé ẹ lọ fi gbogbo kíkí yín pátápátá ẹ lọ fi sí gbogbo orí social media platform àmọ́ sọ fún yín ẹ kí àwọn èèyàn káwọn olólùfẹ́ yín mọ́mí ẹ kí dádì dádì ẹ kí mọ́mí bí mo ṣe máa ń sọ ẹ̀yin ọmọ ẹ kí àwọn òbí yín wọ́n ti raṣọ fún yín dáyà náà ọdún yìí ẹ ti ra bàtà ọdún ẹ ti raṣọ ẹ ti ṣerun <laughs> boyfriend báwo ni kí girlfriend yẹn náà girlfriend kí bù ok bù ṣe dáadáa náà àbíṣe kò ṣe dáadáa fún ẹ náà ọdún yìí ah, ah. gbogbo orun tó ń gbé yẹ gbogbo Brazilian hair gbogbo ruma hair gbogbo ah àwọn orun yẹn ò ṣe orun tó tó tó tó tó tó tó wẹ́ o àwọn orun hundred k ọ̀pọ̀ ni ọwọ́ ara fún ẹ ò wá mọ̀ọ́re ó wá ṣẹnu síbẹ̀ yẹn o ò ò lè sọ thank you hmm? bóun ló ṣe fẹ́ rí mi gbà sọ fún mi <laughs> ẹ lọ sí gbogbo orí social media platform pátápátá lórí Twitter at Orisun TV lórí Facebook Orisun TV lórí IG Orisun TV ó wá mú ẹ pé à Àyìnkẹ́ tó wọ aṣọ ìbílẹ̀ Vogue òkè ẹ̀yin náà ẹ wọ aṣọ náà ẹ wọ aṣọ no no no ẹ wò ẹ wò ẹ wò ẹ wò style mi ìbílẹ̀ vogue àwọn ni àgbè fún so gbogbo aṣọ ẹ tó bá fẹ́ rọ́nù ọdún yìí ẹ gbogbo aṣọ tuntun tuntun gbogbo aṣọ tuntun tó fẹ́ wọ̀nù ọdún tó ti wò pé ẹ ah, gbogbo aṣọ tí mo ti ń wọ̀ ó ti gbó mo fẹ́ ràn mí jọ ìbílẹ̀ vogue àwọn gangan ló lè ṣe ẹ adẹ̀ ń kan sára sí wọn ìbílẹ̀ vogue ó yá ẹ gbà mo gbé fún yín jàre mo gbé fún yín jàre mo gbé fún yín jàre ó wá wò pé Àyìnkẹ́ Dayọ̀ Kújẹ́rẹ́ ló fẹ́ fi gbogbo kíkí ẹ ránṣẹ́ sí lórí twitter at tosi kujore lórí ig at àyìnkẹ́ Dayo kujore lórí facebook àyìnkẹ́ dayọ̀ kujore kí wá máa mú lọ ní ti gbogbo kíkí ọdún oyè oh, yeye ó ti pọ̀ lórí ta ni mo ti kọ́kọ́ fẹ́ mu mo fẹ́ mu láti orí Mọ́rẹ́níkejì bẹ́ẹ̀ ni Mọ́rẹ́níkejì láti Accra Ghana wọ́n ní kí n kí gbogbo ojú tó ń wà pátápátá wípé a kú àlàjá ọdún wọ́n ní kí yín wípé ẹ kú ọdún tuntun wọ́n wá ní wípé àwọn wá kí èmi náà specially okay Mọ́rẹ́nikẹ́jì bẹ́ẹ̀ ṣe ń kí mi specially yẹn ọlọ́run ọba a máa bá mi fi gbogbo nǹkan ọ̀dùn ní gbogbo nǹkan ayọ̀ a máa fi jíǹkì yín specially wọ́n kí mi specially wọ́n ní a kú iṣẹ́ takuntakun lórí amóhùnmáwòrán Orísun wọ́n ní a kú iṣẹ́ takuntakun lórí ètò Àkíìyín Mọ́rẹ́nikẹ́jì láti Accra Ghana ẹ ṣé àdúpẹ́ tẹ̀ ń wo Orísun TV síwájú sí lórí gbogbo kíkí wa gbogbo ẹ̀rọ lólùfẹ́ mi nílé. Kọ́lá Morrison láti Accra Ghana ah, ah, gbogbo àwọn ti dà ní àṣewá ṣọwọ́ mi báyìí <laughs> ẹ ṣe tẹ̀ ó wà láti Ghana tí bá tẹ̀ ń gbọ́ pé ah, àti Ghana lọ tí ó wà inú mi máa ń dùn àyè máa kú ọ máa kan sára sí wa gidi ni Kọ́lá Morrison ẹ̀wọ̀n sọ wípé kí n kí ìyàwó àwọn Khadijat wípé àwọn ṣe wedding anniversary wọn ẹ ṣé o adúpẹ́ tẹ̀ ń wo àwọn dẹ̀ wá sọ pé kí n kí gbogbo èèyàn náà wípé ẹ kú àlàjá ọdún o wípé ẹ̀mí wa ó máa ṣe plenty ẹ ṣé Kọ́lá Morrison láti Ghana ah, ah, ṣé kò pọ̀ létí ẹ̀ ni <laughs> ṣé kò wúwo létí ẹ̀ ni àwọn ọlọ́run fọ́ má lọ fọ́ torí pé kò sí ibi tí wọn kì í ti wo Orísun TV níbo la dé àwọn àlekìtì a wà lákùrẹ́ a wà nìbàdàn a wà lábẹ́kúta a wà sango a tún wà lo epo a tún tọ́ pínpín ẹjọ́ títorí tọ́lọ ẹ bá mi gbọ́ lọ́hùn tó be Allahu Akbar ẹ ṣe ẹ ṣe mí náà fi àǹfààní mo fi ń kí gbogbo ẹyọ olólùfẹ́ wa pátápátápátá tó bá sẹ́yìn kò má sá wà tó bá sẹ́yìn kò sórísun tó bá sẹ́yìn tẹ́ ẹ ń wò wá ókè ẹjọ́ ṣé akọ máa má ṣe tóní tó bá sí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa torí pé ẹ̀ ń wò wá ẹ̀dẹ̀ tún máa ń fún wa feedback lọ́lọ́kọ̀ òjọ̀kan lórí wá ṣe ń wúlò ayọ̀ wa máa ń kú pé à á tún gbọ́dọ̀ máa ṣe sí i á gbọ́dọ̀ máa ṣe dáadáa tá a dẹ̀ fẹ́ disappoint yín tá a dẹ̀ ní disappoint yín láéláé ẹ ṣe adúpẹ́ ṣé tún wá lọ́dún tuntun yìí ẹ jẹ́ ká tún jọ máa ṣe kí ni ẹ jẹ́ ká tún jọ máa tẹ̀ ẹ́ síwájú ẹ jẹ́ ká wá ṣe kí ni ẹ jẹ́ ká jọ máa tẹ̀ ẹ́ síwájú lágbára ọlọ́run àní pàdánù ara wa ẹ̀ ní pàdánù mi èmi náà dẹ̀ ní pàdánù yín ẹ jẹ́ ká lọ jó sí orin umbrella láti ọwọ́ Wande Cole a kí ni o umbrella láti ọwọ́ Wande Cole wc Wande Cole <laughs> umbrella láti ọwọ́ Wande Cole òun náà lẹ́sẹ̀ gbọ́ tán yẹn ẹ jẹ́ tí wọ́n máa tún wá tún yín kí sí lórí ètò Àkíìyín wípé a ọdún àkúyèdùn happy new year ẹ̀mí wá ṣe púpọ̀ ọpẹ́ ńlá ló yẹ olúwa bẹ́ẹ̀ ni ọpẹ́ ńlá ni fún ọlọ́run tó dá èmi àtiwọ́ sí ní ọjọ́ òní tó jẹ́ ká rí twenty twenty three ẹnu wa tó dẹ̀rí twenty twenty three lágbára ọlọ́run a tún máa rí jù báyìí lọ àníkún kékeré a máa dàgbà a máa dògbó gbogbo àwọn àsọtẹ́lẹ̀ rere yẹn tí wọ́n á sọ pé a máa ṣe yẹn lágbára ọlọ́run a máa ṣe wọ́n ti sọ pé year of financial breakthrough lélẹ̀ ó máa gbé gbọ́ ẹ má fọ́ sórí níwọ̀ngbà tí ọlọ́run bá ṣì ń wà má máa fọ́ sẹ̀ à má máa fọ́ èyí tọ́ta bá sọ yẹn tó ti sọ fún yẹn kìíní kan àwọn bó ṣe fẹ́ dà àwọn bó ṣe fẹ́ gbégbà bá dá wọn lóhùn àwọn kọ́ lọ lọ́hùn àwọn kọ́ lọ dá ẹ ẹ̀wà àwọn kọ́ lọ dá ẹ ẹ ìran ọmọ sọ̀rọ̀ ẹ̀wà bí elé máa àwọn kan ó yá ṣe pé tó bá sọ̀rọ̀ ìwọ tó bá sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn ó sọ títí títí láti last year <laughs> ó sọ ọ̀rọ̀ yẹn láti January last year ẹ́ ó tún ti sọ̀wọ́ ó ti sọ̀wọ́ December jọ̀ṣẹ́ ó tún fẹ́ máa gbé ìgbé ayé yẹn lọ ní January tó tún wáyé jọ ní tìtorí tọ́nà ẹ jáwọ́ nú àwọn ìwà tí ò dáa ẹ jáwọ́ lọ́wọ́ ẹ jáwọ́ nínú ìbàjẹ́ ẹ jáwọ́ náà àwọn tó máa ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ẹ jáwọ́ lẹ́ni tó máa ń ròyàn pé ẹ jáwọ́ náà àwọn tó máa ń bínú ọdún tuntun yìí sórí àǹfààní wà fún ẹ láti yí gbogbo nǹkan tó fẹ́ pátápátá láti yí padà ó máa ń bínú séèyàn ní yé bínú mọ́ ó máa ń kórìíra ọmọlàkejì ẹni yé kórìíra ọmọ ṣòro ọdún tuntun yìí ìwọ náà fi pinnu lọ́pọ̀ pé nǹkan ọ̀tún ni ó fẹ́ máa ṣe níwọ̀n ìgbà tó bá tó ọ̀rọ̀ ìburúsá aburúsá ọmọlàkejì ẹjọ́ ta ló wá kí ló fẹ́ stop rí ẹ̀yẹn mi ò tí ì rí gbogbo ẹ̀rọ olólùfẹ́ mi lè tán kí yóò ṣì ń tẹ̀síwájú lórí amóhùnmáwòrán Orísun pẹ̀lú Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ ẹ jẹ́ ká wá kán síta ẹ jẹ́ ká lọ gbọ́ gbogbo request and shout out tí àwọn èèyàn tí wọ́n fi ránṣẹ́ sí gbogbo àwọn olólùfẹ́ wọn pátápátá mo padà bọ̀. mo lérò pé ẹ nífẹ̀ẹ́ sí gbogbo request and shout out tí àwọn èèyàn ṣe tí wọ́n fi ránṣẹ́ sí gbogbo àwọn olólùfẹ́ wọn ìwọ náà tó bá ti rí mi níta máa bù mí sọ <laughs> máa ṣe kí ni máa bù mí sọ ká lè ṣó fèsì rẹ náà lórí sọ mọ kí fèsì ẹ ṣáìn kí bàtà ẹ náà tún ṣe kí ni kó tún ṣáìn ṣáìn bèbí kó ṣáìn ṣáìn bọ̀bọ̀ tẹ́lẹ̀ ẹ ti gbọ́ gbogbo nǹkan tí àwọn èèyàn sọ ẹ ti gbọ́ bí wọ́n ṣe reach out bí wọ́n ṣe fún gbogbo àwọn olólùfẹ́ wọn shout out pátápátá kò yọ ìwọ náà sílẹ̀ ẹ̀ tó bá rí mi pausing ok <laughs> lọ sí gbogbo orí social media platform wa pátápátá kó lọ máa fi gbogbo àtẹ̀jíṣẹ́ gbogbo kíkẹ́ pátápátá fi síbẹ̀ lórí Twitter at Orisun TV lórí IG at Orisun TV lórí Facebook at Orisun TV ó wá wò ó pé arẹwà tó wà nínú ọgbà Orísun who is in the guardian of Orísun àyíkẹ́jà òkújọ́ yẹn náà ló fẹ́ fi ti tẹ̀ ránṣẹ́ sí lórí Twitter tweet mi at Tosin Kujore lórí IG at Àyìnkẹ́ Dayọ̀ Kujore lórí Facebook Àyìnkẹ́ Kujore yìí náà ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi líle ẹ má gbàgbé gbogbo àwọn nǹkan tuntun tuntun mèremère tí ẹ fẹ́ gbé ṣe nínú ọdún yìí ẹ má gbàgbé àti ṣe cause gbogbo wa náà kọ máa parọ́ ee new year new me ó tẹ̀ tẹ̀ jẹ́ pé new year old me ni kò sí nǹkan tí mo fẹ́ ṣe <laughs> jù fún mi lẹ́yìn kọ́ lọ́wọ́ kó kó gbé mi ga ju bí mo ṣe wà lọ kí ní gbogbo nǹkan tí mo fẹ́ àníkú owó àníkú ọmọ ọkọ rere you know ilé mọ́tò gbogbo ẹ̀ kọ́ lọ́wọ́ ń ṣe fún wa kò sí nǹkan tí mo fẹ́ pààrọ̀ ọ̀nù wa bí mo ṣe ń ṣe iná mo ṣe mọ ọmọ ṣe lọ ẹni tó bá tẹ́ lọ́rùn kò fi mí lẹ̀. <laughs> fáfani ìwọ tó wá sọ pé òkè o new year new you má gbàgbé new you tó sọ o hmm? àwọn nǹkan tí dáa ló ti wò pé nínú ọdún yìí ló ti pinnu pé ah mo fẹ́ fi sílẹ̀ jọ ní tìtorí ìtọ́ náà fi sílẹ̀ mọ́mì ẹ̀ ń wò pé ẹ̀ tọ́jú dádì tó láti last year ẹ̀ ní time àbí tọmọ mi bá wọlé ẹ̀ mọ ọmọ kanra àbí ẹjọ ọdún yìí ẹ má fààyè gbà yẹn ẹ tọ́jú dádì dádì ẹ fìyà jẹ mọ́mì ẹ tọ́jú àwọn ọmọ tó ní ìtàlẹ́mọ́ ṣe sí dádì mi dáńtà gan àbí nǹkan tó máa ń sọ fún yín ni ah, bàbá wa dáńtà <laughs> adáńtà má dànù lé jọ̀ọ́ ṣó dáa ṣó ń wọn náà yẹn ṣó ń wọn ẹ bó ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn ẹ jọ̀ọ́ ẹ dá sínú ilé in fact inú ilé ló yẹ kẹ́ dá sí jù kẹ́ ẹ tó dá síta ẹ ṣètọrẹ àánú ẹ ṣàánú àwọn èèyàn ẹ má kàn rí báyìí akágbọn wọn lè béèrè anything náà ẹ báyìí ẹ máa sọ pé kòsí kòsí kòsí náà ni má tún máa bá wọn fẹnu sọ kòsí kòsí nínú ọdún yìí sọ pé ó wà fún wọn lókèlókè ni ọwọ́ afúnni ń gbé ọlọ́run á dè máa ṣe fún ẹ lọ mo gba àwọn nǹkan tí ò dáa tó fẹ́ filẹ̀ wo it's never too late kò pẹ́ jù láti jẹ́ èèyàn tó dáa láti fọ́lọ̀ gbogbo àwọn àfojúsùn ẹ̀yẹ kò pẹ́ rárá rárá tètè tẹpá mọ́ báyìí níwọ̀n ìgbà tó ṣì ní ẹ̀mí tó légungun tí mú ẹ wà tápá ẹ ṣerégé tó jẹ́ pé apẹ́ ọ̀rọ̀ ẹsẹ̀ ọ̀rọ̀ tètè ṣe kí ni tẹpá mọ́ wọn kó o ṣe ìwọ ọmọléèwé ni o ti wò pé òtún bá kàn ń lọ sí school kan máa lọ ń ṣeré ẹ̀kọ́ máa jáde ẹgbẹ́kẹ́gbẹ́ ṣàlẹ̀ ń kó kọjú mọ́ wí ẹ̀ nínú ọdún yìí ìwé yẹn gọgọgọgọ òun ni lẹ́gẹ́sí ẹ o ṣó ń gbọ́ ìwé ẹ̀yẹ gangan gangan òun nìgbésí ayé ẹ̀ òun lọ́jọ́ ọ̀lẹ́ tẹpá mọ́ ìwé ẹ̀ iṣẹ́ náà nìwọ náà ṣe tó tẹpá mọ́ yàn án láyò pé nínú ọdún yìí ọ̀ jọ tẹpá mọ́ ṣe pé mi náà tẹpá mọ́ṣẹ́ mi ń bì ní tẹpá mọ́ṣẹ́ oríran mi òkè <laughs> torí pé ìdíṣẹ́ ẹni láti mọ́ ni lọ́lẹ̀ èmi gangan dẹ̀ lèmi láṣẹ elédùnmẹ̀wọ̀ nífẹ̀ẹ́ lòmí ṣe mí tẹpá mọ́ iṣẹ́ nínú ọdún yìí o fẹ́ máa rẹ́rìn sí dáadáa nọdún yìí wọ́n tó jẹ́ pé kókó kókó ṣáà máa máa lejú jọ rí ẹ̀rín hmm? máa rí ẹ̀rín dáadáa nínú ọdún yìí ẹ dẹ̀ máa gbàgbé ẹ pẹ́ wọlé iṣẹ́ skul ni ọjà ni lágbára ọlọ́run àtàjèrè ọjà fún gbogbo ẹ̀yìn ọlọ́jà ibi iṣẹ́ wọn ò ní wó kò ní ẹ wo kò ní ànírògùn ẹgbàá ẹgbàá iná lágbára ọlọ́run gbogbo ìrìn ìrìn wa nínú ọdún yìí kò ní bí aráyé nínú a máa máa mọ ìrìn àsìkò a máa máa mọ ìrìn lẹ́sẹ̀ ni ẹ ṣe dáadáa ní ọdún tuntun yìí kẹ àbí ṣe ń lá ọdún ẹ ṣe ń tún increase ẹ sí <laughs> ẹ fi ayé yín ẹ fi ṣe dáadáa nínú ọdún tuntun yìí gbogbo nǹkan tẹ̀ dẹ̀ ti sọ pé ẹ̀ ní ṣe mọ́ wọ́n mu sìgá ni o wò pé a ó ti mú jù sìgá tó ti fàfàfàfàfà lára sìgá gan wọ́n ti kọ́ síbẹ̀ pé èèyàn ń pẹ́ kú sìgá ìwọ tó bá ń fa sìgá jù ikú ló máa gbẹ̀yìn ẹni tó bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ jọ àwa nífẹ̀ẹ́ o ọlọ́run náà nífẹ̀ẹ́ bọ̀ máì tí lọ bọ́ lọ́hùn nífẹ̀ẹ́ ara ẹ̀ torí pé àlọ́ nífẹ̀ẹ́ jáwọ́ ó máa mọ tí àmupara ni jáwọ́ nínú ẹ̀ gbogbo new year resolution ẹ má gbàgbé tẹ pamọ́ gbogbo ẹ̀ kó dẹ̀ rí dájú wípé ò ń ṣe mo kí yín lẹ́kọ̀ọ́ sí wípé happy happy happy happy new year àlejò báyìí lọ lórí ètò akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé ẹ mọ gbogbo bí tẹ́ ẹ máa fi gbogbo àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí pátápátá ní gbogbo orí social media platform wa Twitter at Orisun TV lórí Facebook at Orisun TV lórí IG at Orisun TV èmi náà tweet mi at Tosin Kujore lórí IG at Àyìnkẹ́ Dayọ̀ Kujore lórí Facebook Àyìnkẹ́ Dayọ̀ Kujore náà ni èmi tí tòótọ́ Àyìnkẹ́ Kujore ọmọ bíbí ni wọ́n dá fún Dayọ̀ Kujore a sọ̀rọ̀ fẹ́tẹ́fẹ́tẹ́ small but mighty coded but loaded ìwé ọmọ tó ń gbénu amóhùnmáwòrán fọ̀hún ká tún fi ayọ̀ àti ìdùnnú pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.